إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سواه الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته فهذا شروع المسألة الثانية من الباب الثامن في الإمامة في الصلاة يقول مصنف الكتاب المسألة الثانية من تحرم إمامته هنا لي أتي السلايف والحاج نقبا ألا نتلتو سي إمام فاوين يجو nínú àwọn èèyàn tó tọ́ sí pé kí wọ́n ṣe imam tàlẹ́ni tó tọ́ sí jù níbi wọ́n fẹ́ ṣàlàyé fún wa ẹni tó jẹ́ haram lórí rẹ̀ pé kó ṣe imam ẹni tó jẹ́ pé haram ni lórí rẹ̀ pé kó ṣe imam a sì ti mọ̀ yín pé alḥadru aw tahrimu xukmun min al-axkam at وهو ما يمدح تاركه ويذم فاعله شرعا ما يمدح تاركه ويذم فاعله شرعا إذا كان حرام من شريعة الإسلام قلنا أنك تسكتين بس بنا تلوين تين بس سي أتقن كسارة سين ṣùgbọ́n gbogbo ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà àti bíbẹnu àtẹ́lù yẹn àti kíkan yẹn lábùkù gbogbo ẹ̀ ló di wọn bí ṣẹ̀ríà ti ṣe mú wa. wọ́n ní sẹ́ẹ̀ mọ sọ̀láàtù tí ń jẹ́ sọ̀láàtù istisqa ó lò wọ́n gbárí ó sì fẹ́ ṣe imam la hawla wala quwwata illa billah wàláì mufida mufida tíráwó àti tíráwó àti tíráwó àti tíráwó lẹ́kọ́rí ó ní tó bá yẹ ní láláàrí láláàrí làwọn kà subhanallah tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ jẹ́ kí a fi àwọn ẹni tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí nǹkan sílẹ̀ kí wọ́n máa ṣe ó sì yẹ kí àwọn ìmáàmù gan-an tó jẹ́ pé course ó wà fáwọn ìmáàmù ibi tí àwọn ìmáàmù náà ti wá kọ́ ẹ̀kọ́ nípa bá ẹ̀ṣẹ̀ ṣe ìmáàmù course nípa bá a ṣe síwájú àwọn èèyàn ṣe sọ̀lá course nípa sọ láti gangan fún rẹ̀ course nípa bá a ṣe tún sọ láti ṣe tó bá bàjẹ́ course nípa bá a ṣe ṣe kútùbà gbogbo nǹkan yìí là ń bùkátà ó sì dáa púpọ̀ pé gbogbo ibi tí wọ́n ti ṣẹlẹ̀ máàmù ṣẹlẹ̀ máàmù tí àbálẹ̀ officialize ẹ̀ ṣàtò ṣe pé bẹ́tò orílẹ̀-èdè tí wàá ti ṣe wà wọ́n ní kò sí tọ́ka àwọn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń darí ọ̀rọ̀ ẹ̀sìn tí àbálẹ̀ officialize ẹ̀ kò sí tó kéré sí kó jẹ́ pé àwa mùsùlùmí a sì lówó oṣù kan táwọn fẹ́ni tó bá ń ṣe lè máàmù bóyá lè máàmù mọ́ṣáláṣí kan ní ládùúgbò ni o bóyá lè máàmù mọ́ṣáláṣí ìlú ni o kò sí tó burú kọjá pé wọ́n lówó kan táwọn fún wa lọ́nà tó ṣe yí pé eléyìí á jẹ́ kí wọ́n lè kóra ró jìnnà sí haram. nítorí pé ńgbà tó bá ti mọ̀ kọ́ gba owó kan lóṣù gbogbo à ń lò di olóòkú à ń bẹ lọ́n kéèyàn ó kú kólówó kú ká lè rówó yóò dínkù àbí òní dínkù yóò dínkù. téèyàn bá sì ti mọ̀ yín kí tó kájú òṣùwọ̀n o lè ṣe ìmáàmù yẹn à ń di ipò yẹn yóò dínkù àbí òní dínkù yóò dínkù. à ń wa níwàákúwà yóò dínkù àbí òní dínkù yóò dínkù. ó sì dáa púpọ̀ tí àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn àgbìmọ̀ olùmọ̀ ní ìlú kọ̀ọ̀kan láyé kọ̀ọ̀kan àwọn ni wọ́n máa yan ẹni tó bá yẹ sí lè máa mú láàrin wọn kì í ṣe àwọn lọ́balọ́ba sẹ́wọ̀n pé ọba ń tiẹ̀ ọba gbogbo òlú lò ẹ bó ti jọba lórí mùsùlùmí náà lọ jọba lórí àwọn kírísítẹ́nì bẹ́ẹ̀ náà ló jọba lórí àwọn ẹlẹ́sìn bògìbọ̀pẹ̀ ṣùgbọ́n àwọn ọba èèyàn lè máàmù fún wọn ṣọ́ọ̀ṣì wọ́n èyí sì yan lè máàmù fún wọn ní gbogbo ṣọ́ọ̀ṣì tó ṣe jóríṣiríṣi tó ṣùgbọ́n ọba máa yan olórí à ń bọ eh, ìpè à ń bọ gi à ń bọ ìpè torí pé eléyìí wọn jẹ mọ́ ìlànà àwọn baba ńlá wọn kí lọ wá dé jíjẹ káwọn ọba náà ní tún yẹn lè máa mú ẹ káwọn bó ju ọ̀rọ̀ mọ́sálásí lẹ káwọn mùsùlùmí ẹ̀yin òkúkú ni wàá ti sọlá àwàlálá ẹ ní wá ẹ bá fi mọ́sálásí lẹ ẹ mójútó nǹkan mi torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ẹ̀yin yẹn wọn ọ̀kájú òṣùwọ̀n wọn ọ̀kájú rárá rárá rárá wọ́n sì ń dá wàhálà lẹ̀ torí wọn máa ń yẹn nìkan tí ọ̀kájú òṣùwọ̀n àwọn mùsùlùmí ò ní fẹ́ ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ìdí inú tí mọ́ṣáláṣí fún wa ń pọ̀ ìlú mi ní ìsìn gbogbo mùsùlùmí tó àwọn àbẹ̀wò ojú mọ́ṣáláṣí júmọ̀ àkàn lọ. ṣùgbọ́n àwọn yan bóyá páàgùn ni wọ́n yàn lè máa mú yóò máa lérí oògùn lórí mímbà àwọn èèyàn àmọ́ sá ọmọ asa ọmọ asa mọ́ṣáláṣí máa ń di púpọ̀ kìí ṣe torí pé mùsùlùmí kọ̀ wàláì mọ́ṣáláṣí kan ń kọ́ nítorí pé à ah, lè ṣe sọ láti lẹ́yìn bàbá ológun o a lè ṣe sọ láti lẹ́yìn bàbá kínní yẹn o sọ eléyìí wọn bẹ nínú àwọn nǹkan tí wọn pàtàkì ká mójútó láwùjọ. nínú àwọn ẹni tí kò tọ́ wọn ṣe ìmáàmù òun náà ni obìnrin kó ṣe ìmáàmù fáwọn ọkùnrin ọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kóbìnrin wá síwájú láti ṣe ìmáàmù fáwọn ọkùnrin nínú àfọlẹ́ nítorí hadith ilé tí ìmáàmù Bukhari rahmatulahi alayhi tó gbéjáde nínú tírà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n fún nírò nípa pé àwọn fárísà wọ́n mà ti láti jẹ ọba tuntun nílẹ̀ fárísà tani wọ́n ti jẹ ọba tuntun wọ́n ti yá anabi sallallahu alayhi wa sallam ṣe obìnrin ni obìnrin ni wọ́n ti jọba anabi wa sọ pé lan yufliha qawmun wallaw amrahum imra'a gbogbo àwọn èèyàn kan tó máa fi epo máa fà wá nsò à ń bẹ lẹ́yìn rẹ̀ tó máa fi ti wọn tí wọ́n fi lé obìnrin lọ́wọ́ bẹ́ẹ̀ anábìnrin wọn ní sóríire o tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kìí ṣe kóbìnrin ò pé kìí ṣe kóbìnrin ò dára ṣùgbọ́n obìnrin kò sí nínú ẹni tí wọ́n lè kó ipò àkóso bẹ́ẹ̀ tí wọ́n lè kó lé lọ́wọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ìdí ni wípé nǹkan máa ń ṣe àwọn obìnrin tí kìí ṣe àwọn ọkùnrin nígbà yẹn bá ṣẹlẹ̀ sí wọn ó ṣeé ṣe nígbà míì kí ọ̀rọ̀ tí ò tọrọ kó mo máa kanra kó mo máa bínú a sì ní ọ̀rọ̀ orílẹ̀-èdè ní kẹwàá tó ó dájú pé ńgbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ètò orílẹ̀-èdè lè dàrú láàrin ìgbà tí n ti ń ṣeun ṣeun torí ẹ̀ á rí i pé obìnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ó ṣeé ṣe pẹ́jọ́ pé ogun ṣẹlẹ̀ àwọn ọ̀tá wọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ogun wá báyìí kàkà kí wọ́n pàṣẹ ẹ̀yin ọmọ ogun tiwa kí lẹ́yìn náà ń wọ̀ràn ọ̀ya ẹ̀yin náà ẹ̀sìn tọ́tọ́tọ́ yẹ ó ṣe é ṣe kẹ́ni tó jó lórí bẹ́ẹ̀ kó bú sẹ́kún nígbà tó bá wá bú sẹ́kún kí ni káwọn sọ́jà ó ṣe tó ó dájú pé eléyìí lábẹ́ òfin ọlọ́run ọba tiwa obìnrin ẹni tó pàtàkì púpọ̀ ni wọn àyè tó ga púpọ̀ lẹ́sìn Islam tó wọn sí àmọ́ bí àyè máa so lórí kọ́ olórí gbogbogbò rárá o bákan náà obìnrin màmá làwọn lọ́mọ tọ́jú àwọn ọmọ wọn nígbà tí màmá tó bá wá jẹ́ pé ṣé orílẹ̀-èdè làwọn mú wọ́ ọ̀pọ̀ àwọn ọmọ wọn ti fún nání kí ẹ máa bá ní nání àwọn ọmọ èyí ni ẹ máa mójútó wọn kó lọ́mọ èsè bàmọ́ ọlọ́mọ kó lọ́mọ èsè bàmọ́ ẹlòmíì láti ìka ọmọ òmójú ìyá ma ojú nání nìkan lọ́mọ mà ẹ sì mọ̀ kọ́ ọmọ tá a fi fi dé pàtó tá a fi tọ́jú irú wọn èsì àbá láàánú ìyá lọ títí èsì àbá láàánú ìyá lọ títí orí rọ́bà lẹ́ni kọ́ máa fà lásìkò táwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó ti pọ́yàn ìyá tiwọn làwọn mú. nígbà tẹ́ ẹ bá ráyè láti tọ́jú ilé ẹ wá lẹ fẹ́ mú torílẹ̀-èdè gbọ́ kò ní rọrùn bákan náà ìmáàmù tó sọ dẹ́yà ìsíwájú ní sọ dẹ́yà ìsìláàmù ọ̀sán pé kóbìnrin ọmọ wa ti sọ láti mọ́síláṣí o ó ní kí wọ́n wá sọ láti mọ́síláṣí ṣùgbọ́n báwọn náà wá síwájú fún àwọn ọkùnrin torí kóbìnrin lẹ́yìn sẹ́tìmẹ́ntì kò sí nínú àwọn ẹni tí máa ta kété dúró níwájú àwọn ọkùnrin lábẹ́ òfin ọlọ́run tó ń torí délé báwo ni ó tiẹ̀ ṣe rí káwá pé lè má mu wa àlàájá lágbájá ni bó ni ó ṣe rí ẹ̀yin náà ẹ̀rọ mọ́ṣáláṣí yín wò bẹ́ẹ̀ ẹ rí i pé kò ní jọra ṣé ọkàn tí ń kọ́ wà ń di sọ́láàtì máa kọ́ ẹ̀yin tẹ́ wà ń sáfọ́ alákọ̀ọ́kọ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà dàírẹ́tìlì nídìí ẹ̀yin ìmáàmù tọkọlọ yẹn wà ń di pé ọ̀dọ̀ ọlọ́run iwájú ọlọ́run lẹ wà báyìí àbí kí lẹ́ẹ̀ máa rò àbí òye wa síbẹ̀ yìí náà sì ti mà nígbà tó obìnrin bá ti mọ̀ káwọn ọkùnrin ló tún sẹ́yìn òun yìí báyìí òní sọ̀rọ̀ nọ́málì mà okùn kọ́ máa dí òun gbogbo ẹni tó wà náà fún láti náà ọpọlọ wọn lọ ọgọmí oníkàlùkù òní rántí pé wájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa láwàá mà wàdí afúláhàlmọ́mìnún alladhina fi salatihim khashi'un báwo ni tẹríba ọkàn ṣe wá wà fún anú sọlá nígbà tá a bá sọ pé obìnrin nìkan wá ṣe lè máàmù kò sáàyè fóbìnrin láti ṣe lè máàmù àti ṣàlàyé ṣáájú kó lè ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àmọ́ fáwọn ọkùnrin kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àti sọ pé tí o bá tún ṣe lè máàmù fáwọn obìnrin náà ń bọ ní ọwà yọ wà láàrin àwọn jẹmọ wà lọtún ó tún wà lọsí rẹ lè jẹba àwọn. torí ẹ báwo láwọn á sì ti obìnrin síwájú tọ́ba ti obìnrin síwájú ó ti ta kun tíṣẹ̀rí àmúwa a sì lè kíkí lè mú odó lẹ́yìn tíṣẹ̀ máa wà wájú ẹ̀ tani wà wò kọ́sẹ̀ tani tẹ̀lé ìjẹba àwọn. torí ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ modernize Islam ó sì modernization nínú Islam you can't modernize anything because this is divine religion kìí ṣe pé èèyàn lọ́fọ̀pọ̀lọ́gbé kalẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ló ti wá omirna an wọnú hìínà ànàbẹ̀dẹ̀ wọn pa wá láṣẹ pé ká tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀ni wọn sì kọ̀ fún wa láti máa ṣe àdádálẹ̀ torí rẹ̀ ọ̀rọ̀ modernization kan ò sí àti tó o bá ṣe islam wà lẹ́nà ilé ìjọba àwọn. ẹlẹ́kejì nínú àwọn ẹni tí kò tọkun sí imam una ni imamatul mahdath wa man alayhi najasa imam tó ṣe pé lálùwàlà kò lálùwàlà àti imam tó ṣe pé jàǹdà bá ń bẹ lára rẹ̀ so àwọn eléyìí kọ̀tọ́kùn síwájú àwọn èèyàn ti sọ̀rọ̀ àti wọn. àmọ́ kó ti sàlọ̀ ọ̀la quite alright kó sì tún dán lójú kó ti só lẹ́yìn rẹ̀. kẹrù eléyìí yẹ kó síwájú kò yẹ kó síwájú. ókè ọ̀n bá sọ láti lọ ẹ ti wá ṣe rákà kan rákà méjì tí tó bá jáde ó sì má dájú pé tó ti jáde. ṣé gbogbo yín ilé lè ṣàfaradà jáde kúrò nínú mọ́ṣáláṣí kíkẹ́ lómi ọmọ bá sọ láti lọ. ọmọ bẹ́ẹ̀ náà lè má mú tí ò ní bẹ̀rù ọlọ́run tọ́jú pé ti sóyún yóò sì máa bá sọ láti lọ pé kò burú ojú òní tì òun. ok ojú òní tì ọ lójú àwọn èèyàn àmọ́ kò burú kó tì ọ níwájú ọlọ́run a'udhu billah tálọ̀ alábá ti já kíláàsì á kúrò níbẹ̀ ẹ bá máa kíyèsí o àlùwàlá já kìí ṣe nǹkan kan tí a gbọ́ yìí o kìí sì ṣe nǹkan kan tá a rí rí o báyìí sọ pé àlùwàlá rẹ já ọmọ àti hùn hmm, hùn hmm, fáwọn kó sóònì yẹn kò ní ṣe bẹ́ẹ̀ ló jáde nínú mọ́ṣáláṣí wàá rọra fọwọ́ símú rẹ dìgbà tí àmúrun sẹ́mù rẹ dìgbà tẹ́jẹ̀ sẹ́mù rẹ ó sì bẹ́ẹ̀ ló fi jáde kó ní mọ́ṣáláṣí eléyìí bẹ́ẹ̀ nu adab tẹ́sí islam kọ́ wa. kí wọ́n á ti kọ́ sọ pé ìwọ sóyí o ìwọ sóyí báwo wà á jáde kúrò nínú mọ́ṣáláṣí bí kúlẹ̀ adab wà á mẹ́nìkan wà á sì sí àyè rẹ̀. ó kẹ́ lálùwàlá láti bẹ̀rẹ̀ kọ́tọ́kọ́ sí ìmáàmù fáwọn èèyàn nítorí pé nǹkan àṣírí ni ìmára láàrin ẹrú àtọlọ gbogbo wa lè sọ pé alálùwàlà ṣùgbọ́n ní kálukú mà tó ń lálùwàlà àbọ̀ wọn lálùwàlà ẹni tí ò bá ti lálùwàlà kọ́ máa síwájú àwọn èèyàn ṣe sọ̀rọ̀ à. torí ẹ̀ iná ló ṣe jẹ́ pé ó wá nínú hadith panabi sallallahu alayhi wa sallam sọ pé inna Allaha la yaqbalu salata ahadikum idha ahdatha hatta yatawadda. ọlọ́run nígbà sọ láti ṣáájú kó tó tún àlọ́ àlàsì. Bàtẹ́ni kábíyà Abu Hurairah radiyallahu anhu ó lóun àmọ́ àdàtà ó ní ọ̀ ma so tó ọ̀ ma so ni. Ẹni pẹ́ tó bá ti so ẹ̀yìn àlọ́ àlá ńkọ́ ọlọ́wọ́n bò ní gbà sọ láti rẹ̀ àti kó tún àlọ́ àlàsì. Lẹ́yìn náà lára nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkó ó fẹ́ ọwọ́ á lọ padà dé wọ́n rí pómi ń kán lórí rẹ̀ wọ́n fura mọ̀ kọ́ lọ wẹ̀wẹ̀ jánaba ni gbaná lọ wá bẹ̀rẹ̀ sọ̀láàt ó túmọ̀ sí pé pẹ̀lú jánaba lára a lè ṣe sọ̀láàt pẹ̀lú ẹ̀gbin lára a lè ṣe sọ̀láàt ẹ̀sìn kan sọ pé máa bá sọ̀láàt lọ jàre mo gbé e. kí ló gbé kó lè gbé o kó lè gbé anabi e. wa sallallahu alaihi wa sallam ó fura kó wọn sí nípò mara ó kúrò lójú wa sọ pé wọ́n lè gbé àlùwalẹ̀ nìkan lè gbé ìwẹ̀ jánábà fẹ́ nìkan ẹ yé sọkúsọsọ ẹ̀sìn ọlọ́run bó ṣe fi ṣeré o. bákan náà ẹgbẹ́ máa ń bẹ lára rẹ ìgbẹ́ ń bẹ lára sọ rẹ ìgbẹ́ ń bẹ ń jí rẹ tó o gbọ́dọ̀ fọ́nù wàá fọ́nù dáadáa kó tó sàlùwàlà torí kí ẹ̀gbin ń bẹ lára rẹ ó sàlùwàlà kò pé kí sọ̀láàtì àyàfi tó o bá mọ̀. ربنا لا تؤاخذنا ìnàsínà àwọn àkọ́kọ́nà àmọ́ tó o bá mọ̀ sọlá ti yàn nígbà o sọlá ti yàn kò ní gbà tọ́ tó bá jẹ́ pé àwọn máa mú àwọn ọmọ kó lè máa mú tó síwájú àwọn ṣe sọ̀rẹ́ àgẹ́bẹ̀ sí ránàbì sallallahu alaihi wasallam kó ń ṣe sọ̀rọ̀ láti lọ lọ́jọ́ kan ó sì bọ́ bàtà sílẹ̀ àwọn sọ̀hábà náà bá bọ́ tiwọn sílẹ̀ lórí sọ̀láàtì ìgbà tí wọ́n parí sọ̀láàtì lórí tẹ̀yìn bọ́ bàtà lẹ̀ wọ́n ní àgbàtà rí jẹ́ bọ́ tiyín làwọn náà bọ̀ lẹ́yìn lẹ́ni ká máa wọ̀ tá à ń fi wọ̀ gbàtẹ́sì bọ́ agbọ́dọ̀ bọ́ tóra bọ́ yóò fi tuntun ti dé nígbà wà lórí sọ́láàtì ẹ̀ gbọ́dọ̀ tún wọn bàtà ti sọ́láàtì mọ́. ọ̀dọ́bìnrin kò rí bẹ́ẹ̀ ìṣe ni màláíkà Jibril wá sọ fún mi pé ẹ̀gbin bẹ ní abẹ́ bàtà mi ó ní kí n bọ́ ọlẹ̀ tí mo fi bọ́ ọlẹ̀ nù. kí lè mọ́mú bá wá síwájú àwọn èèyàn ti sọ̀rẹ́ tó bá síwájú àwọn èèyàn ti sọ̀rẹ́ pẹ̀lú kọ́mọ̀ pẹ́gbìn bẹ́ẹ̀ lára òun irú àwọn eléyìí la ní kọ̀tọ́kùn ṣe ìmáàmù fáwọn èèyàn tó o bá máa mà tó o wá síwájú àwọn èèyàn ti sọ̀lá pẹ̀lú ẹ̀gbìn kọ̀tọ́kọ̀ wá sí lè fáwọn èèyàn torí pé sọ̀lá ti rẹ̀ ọ́ bàjẹ́ táwọn èèyàn náà ń kọ́ yọ bàjẹ́ ẹ̀wọ̀n àwọn alákòóbá ti sálámà ìwọ wá ṣe sọ láti fáwọn èèyàn pẹ̀lú kọ́ màámà pọ̀ lálùwàlà ó kó bára rẹ ó tún kó bẹ́ẹ̀ lómi. bọ́tí ìwọ ọ̀mà àwa náà mà ìwọ ọ̀mà àwa náà mà tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká fi parí sọ́láàtì kò sí tó ṣe sọ́láàtì tiwa. nígbà tí wọ́n bá mà ó tún sọ́láàtì rẹ̀ ṣe. ẹbí Umar radiyallahu anhu ó ti ṣe parí sọ́láàtì fáwọn èèyàn sọ́láàtì al-fajr ó wá jáde kúrò nínú Madina. wọn wá ń lọ sí ilẹ̀ tó ní àdúgbò kan lóde Madina lọ́wọ́ àtẹ́lẹ̀ ṣùgbọ́n ti dunú lunis. jọ́rọ̀ fún yẹn Ànábì sallallahu alaihi wasallam sọ pé nígbà tí Dajjal bá dé kò ní lè wọ Madina fún ni ó dùn sí. yẹn Umaru nílẹ̀ ń Umaru wá ń lọ síbi ilẹ̀ rẹ̀ yẹn ló wá rántí pé òun mà níjà náà bà lára lóru òun ò sì rántí fi ṣe Umar wá wẹ̀wẹ̀ jánábà ó wá tún sọ láti tiẹ̀ sí kò sì sọ fẹ́ẹ̀nì kankan náà àwọn jàmáà pé kí àwọn náà tún ti wọn sí nítorí pé kọ́ màmá eléyìí jẹba. torí ẹ ẹlẹ́kẹta nínú àwọn ẹni tí kò tọ́ wọn ṣe lè máàmù ó náà ní omi ẹni tó ṣe pé ọmọ fáti àké ẹni tí ò ní màtí ọmọ fáti àké kò lè pa lórí ẹ má sì tún gbé alukurani fún kò lè kà á mùsíbà pẹ̀lú àwọn eléyìí kó ló sọ adé bíi lè má mu bíi bíi lè má mu tó ti pé ń ṣe sọ láti fáwọn èèyàn àwọn kan máa gbọ́ pé ń kùn ni hmm, náà wọn kí máa ta ìwúkílẹ̀ kà tó ṣe hmm. wọ́n sì tún lẹ́nu kọ̀ọ̀kan gbọ́dọ̀ sọ̀rọ̀ àfẹ́ńtọ́ bá fẹ́ tẹ́ ẹ̀ ọ́ kí kọ́sára lélẹ́yìn tòlè mọ́mù tó ṣe pé kọ̀ọ̀ká sórí kọ̀ọ̀há fatia sórí wọ́n ẹ̀sùn gbé alukurani fún pé ní ẹ̀ka kọ̀dá fatia mọ̀ yàtọ̀ sí kúlíyà ayọ̀ alkafirun ẹ̀hún pé mo fi gbà wọ́n wà láwọn abòmí ṣe ipò wo ni wọ́n wà wọ́n ní lè mọ́mù ni wọ́n àwọn ọmọlẹ́yìn ọmọ dáhùn pé wọ́n ọmọ ni ìmọ̀mù ni bàbá òkè wọ́n ti bàbá jẹ́ ìmọ̀mù àkọ́kọ́ ntí máa sọ yẹn dá síwájú náà ni kò nípa alukur'an alukur'an ni bàbá yẹ ké súrà tó wà àwọn adùn yẹn ké fún wa síbi o ti mọ̀ fún àmọ́ nǹkan ká ok bó lẹ́sẹ̀ á jẹ lè má mú ó kì í kí pátíà fún wa lórí ó kí anything fún wa lórí kò sí nǹkan kan lórí mo fún ìbà eléyìí ọyẹ kó dópin láwùjọ wa torí pé adúpẹ́ sọ́lọ̀ oòrùn ti yọ ọ débi pé mọ́lẹ̀ ti ń kárí ayé gbogbo bí tẹ́ bá wọ̀ ẹ́ ra àwọn ọmọ tí wọ́n ń gbìyànjú nípa ẹ̀sìn ọlọ́run kẹ́ra àwọn tó ń mọ̀ nípa alukur'an tó ń mọ̀ nípa fíkìú níwọ̀nba á ní bàbá yẹn step down fáwọn ọmọ tó mọ̀ sí. kí ló ẹ̀yin ọmọ ṣe ni torí pété à ń bá ń ba lọ bẹ́ẹ̀ ṣe ń kó wa lọ sọ láti wọ̀ níjẹ́ gbígbà wa jù ọ lọ. tó kò sì yẹ adẹ́jú lẹ́kí nǹkan burúkú ọ̀wọ̀ ètò kéré jù ó ní pé ẹ̀ máa àké ẹ̀ ké ẹ̀ yíyá sórí lásán ẹ̀ tún máa kà irú àwọn lè máàmù bá kọ̀tọ́kùn ṣe lè máàmù o kọ̀tọ́kùn ṣe lè máàmù rárá rárá tó ẹ ẹ ṣàlàyé fún wa ẹ fi yé wọn kọ́lọ́mbà ni kí wọ́n gbọ́ kí wọ́n gbọ́ alihamudulilayi tí wọ́n bá gbọ́ tí wọ́n bá gbà àwọn olùmọ̀ wa kí wọ́n wá láyé wọn wọ́n bá láyé wọn tí wọ́n bá gbọ́ tí wọ́n gbà wá alihamudulilayi tí wọ́n bá gbà ó yẹ kí gbogbo jọ̀mọ́ wọ́n fà kíkọ́ rí pé kàtàrà tẹ̀ ń mú wa ṣe nídìí ẹ̀sìn òtútù gẹ̀bà láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí nílùú huda sí fátó àti sọ̀yà street off omilani road ìjẹ̀ṣà airways sùúrù lérè lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí 09029970666 09029970666 tàbí 08151263700. 08151263700. a ó sì dá yín lóhùn lórí ibi tí ẹ ó ti rí rà ẹ má ṣe ra ayédèrú ẹ ra èyí tí ó ń ṣe ojúlówó tí ẹ bá fojú gan ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára ó sì nílò ohun tó dára. bákan náà àbí kí lè má mọ̀ jẹ́ pé ìmọ̀ arámú bí tí wọ́n ti rámú. gbogbo nǹkan náà ni ìdàgámù ń bẹ gọ́nà nígbà tí wọ́n kọ́ tẹ́jú èdè ìdàgámù bẹ gọ́nà lọ́gbọ́rí gbogbo nǹkan wá di ìdàgámù ń bẹ gọ́nà àbí òye wa pé rámú. inna alladhina inna alladhina àmọ̀kọ́ rámú bẹ̀rù ibi tí ọ̀há sí ìrànmú yóò tún rànmú. ó ní ìnàlẹ́ ewo ni alóríkọ tó rànmú lẹ́yìn ìnà. àwọn máa wò pé tí èèyàn bá ti rànmú ò tí ì má sí ibi tí ó. yálà rí ọ má kí ó ké irọ́ lásán. فلك تبت يدا أبي لهب وتب ó lè ní tẹ́mbẹ́ngẹ́n ewu ní gbogbo eléyìí tó ń ṣíìsì gbogbo ẹ̀ ó yẹ yàn sí ìrírí wọn rí yọkàn máa rán mú lọ náà ni. ẹ̀yin ọmọ akọ hmm, ìtẹ̀lẹ̀ orin kí ó ẹ̀sìn nígbà kíní nkà kíní nkà nìkanra rẹ̀ gbogbo irú àwọn eléyìí náà àdánwò ni ó step down ibi tí wọ́n ti rán mú ibi tí ò sí àmì kíkọ́nú ara wọn rán mú ìdọ̀kọ́ mú dọ́gọ́nà tí n bá máa ṣe kó step down. àwọn tí gbogbo yẹn lọ́wọ́ lè mọ kí ó bá ní bẹ́ẹ̀ ni gbogbo yẹn lọ́gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ kó tún ṣe lè má mú lè má mú là ń sọ báyìí. tí ẹni tí ń ṣe lè má mú ọkùnrin tí ẹni tí ń ṣe sọ láti lẹ́yìn lè má mú. táwọn owó wẹ́rẹ́ ń tí wọ́n bá mọ gbogbo eléyìí kí ló burú ń bẹ̀. nàti ìsìnkú gbogbo individual láì fi dandan gbọ́dọ̀ mọ báwọn wọ́n ti pé gbogbo individual àti ọba kí alukurani lọ́gbọ́dọ̀ mọ̀ lọ́gbọ́dọ̀ mọ̀ tajwid ọba àmà máa mú. bákan náà ọbẹ̀ ni tí máa gbé arafi fún arafi alhamdu alhamdu ọwọ́ ni alhamdu ọ̀dàrú àbí ọ̀dàrú ó ti dàrú ó ní sẹ́bí wọ́n jọra wọn kìí ṣe jíjọra wọn. الرحمن الرحيم قل الرحمن الرحيم tọ́jọ́ra wọn kọjọ́ra wọn kódà kọjọ́ ń tọ́ wá nù alukur'ani wàlá irú àdáwò ń pọ̀ láwùjọ wa ẹ pé tó o bá mọ́kíw tó bá ti lè sádùúgbò bá ti bọ̀ tó ti sọ láti lẹ́yìn irú wọn wọ́n sálámà kó tún ṣe torí lẹ́yìn wọn wọn náà ti mọ̀ pé kò níbi kan tí ó lọ irú wọn pọ̀ wọn ni ghayri mangalubi èwo ni mangalubi abẹ́ ìgbọ́rí ni òbí lè sọ pé ghayri mangalubi èwo tún ni mangalubi wọ́n lè ní wọ́n ولا الضاء ولا الضاء بأساس اسمها الواء وعلى ولا الضالين ومن ولا الرال ايه لما كنت كده عرفي فنرا وان عرفي ليه كنت اقول سليمان كنت اقول سليمان طب هكذا ọ̀rẹ́ tó jẹ́ pé yóò máa gbé wọ́tàlì fúnra wọn ni. alhamdulilayi ó lè ní alhamdulilahu ẹ̀rí pípa tí wọ́n tó wá náà alukur'ani irun wọn tó pọ̀ èyí tó bá ti jẹ́ pé báwo ni àkùn bàbá ẹ wá máa tò lẹ́yìn lè má mú ọ yẹ kí irun wọn sì lè má mú àyàfi fáwọn arú wọn àrísá fún àwọn olódò kan bíi wọn tó wọn á jẹ́ pé the best of the poor àbí òye wa so the best of the poor kò burú àmọ́ the poor of the best kó máa ṣe lè má mú fáwọn mọ̀ṣíkìlà eléyìí jẹba bákan náà ẹnu ẹni tí o tún tọkọ sí lè máàmù ó náà làwọn kò kí alifasi kọlmọtẹlẹ àwọn kò kí aládàádáalẹ èèyàn tó ṣe é pé a ti mọ ní kò kí bí kọjá pé tí ń lé àwọn adarí pákà dùgbò ni gbogbo aláǹgbàdì àràn lọ́dọ̀ rẹ̀ wọn máa ká ni àwọn jónkàjónkàn àwọn babaláwo lédè kúkúrú ẹ̀dájọ́ kẹ̀kẹ́ ni egbò ẹ̀yà abúké ló ń kú mọ́sánjọ́ ni ẹ̀dá kùn sí lẹ́yìn lè má mú àwọn babaláwo lọ́yẹ kó ṣe ni àbí lè má mú àwọn mùsùlùmí àdáwò nìyẹn náà ẹ̀dá wa ti máa ń kó tì báyìí kò gbọdọ̀ ṣe lè má mú fáwọn mùsùlùmí ẹ̀. ó ń lọ sí ìforíkanlẹ̀ lọ́jọ́ kan atẹ́gùn fáànù bá ti aṣọ rẹ̀ òkè àbá rí nǹkan tó so mọ́gbàdì tó ń dè ní. ìdàkùsẹ́rù eléyìn ló fi ẹ̀kẹ́ máa tò lẹ́yìn rẹ̀ kọ̀tọ̀ tó gbogbo àwọn kò kí ibà wọn kọ̀tọ̀. bákan náà àwọn bídà fẹ́ pé wọ́n fẹ́ gbọ́ súnà súnà kínní ó ti disqualify ara rẹ̀ òye ẹ̀kọ́ wà nílé máa mú ma kàlsára lásán lélẹ́yìn. bákan náà àwọn tí máa fárùn gbọ̀n wọn dànù bàbá àmà alukur'an ké wọ́n yẹ kọ́ máa ṣe lè máa mú pọ̀ kí lélẹ́yìn àwọn olùfẹ̀sìn ṣeré nù. àbẹ́ni tó yẹ pé ìmọ̀ fẹnu sòkòtò sọlẹ̀ ni sòkòtò rẹ̀ máa wọ́lẹ̀ ni àtọ́kùn ṣe lè máa mú pọ̀ kí pọ̀ kí làwọn eléyìí. wọ́n máa lé ọmọ kíkà ni. èrò rẹ̀ yẹn lè máa mú ọ̀yẹ́ ọmọ ta ni ẹ̀. sọ gbogbo irú àwọn eléyìí kò yẹ kọjá pé irú wọn lẹ́ fi ń ṣe lè máa mú ẹ̀yin gan ojú gbọ́dọ̀ tì í lè má mu wa ló ń ṣe báyẹn o ló ń lé àwọn ọmọ jẹ́ káwọn o tí lè má mu lọ ẹ̀ka ìpínlẹ̀ yìí àbọ̀ máa ta tó gbogbo ẹni tí wọ́n ti ń hùwà kò kí aládàáda lẹ́ǹdí ẹ̀sìn kìnnì kan àwọn ṣe mọ̀lódì àwọn ṣe kìnnì kan káyókáyó kìnnì kan gbogbo bídíà yẹn ẹ̀dọ́ àtijọ́ bídíà kọ́ ẹ̀kú ṣe lè má mu wọ́n fẹ́ sìn nílé yìí yẹ ṣeré if you are searching for money wọ́n ọ̀nà míì tó ti wọ́wọ́ títí kíkẹ́ máa dáadáa dálẹ̀ lẹ́ǹdíẹ̀ sí ilé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀. ẹni tó yẹ kán ka àdéhìí sí létí tó náà déhìí kínní ọ̀yẹ́ ń lè máa mọ̀ àwọn tí fẹ̀sìn ọlọ́run bá ṣe rí wọn ọ̀yẹ́ ní ìmáàmù. ọlọ́run sọ ànábì sọ ó ní bàbá sọ bàbá wò bàbá wò gan níwájú ọlọ́run sọ ànábì sọ ẹ gbọ́dọ̀ màtà láti síwájú sẹ́mi pélé yìí ó dàbí ìgbà tí a fẹ́ lọ bọ́lọ̀ ńlálejò ni àwa ni ìwọ ni kò síwájú wa lọ ó wá jẹ́ kí ẹ̀rẹ́ nìkan kan fi síwájú àfọ̀dáràn ẹ̀kẹ́ kàsára nù tó àkàkíyèsí ta lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀. wọ́n ní gbogbo àwọn bídíà tẹ̀ ṣe yìí ẹbí ran àwọn àdúrà bídíà bídíà bídíà tẹ̀ ń ṣe lẹ́yìn sọ́láàtì kọ̀tọ́ ó ní dáàmà ṣẹnu tiwa á kùnú ẹ̀mọ̀ kó ó ti fira rẹ̀ hàn àbí òye wa eléyìí aládàáda lẹ̀ tó bá ti jẹ́ aládàáda lẹ̀ kò yẹ kọjá pé lẹ́mú ní ìmọ̀ ẹ̀sìn kìí sànà lọ bẹ̀rẹ̀ tẹ́ a máa pa lárúkárú fẹ́fẹ́ bẹ́ẹ̀ ti bẹ̀ ilé ìjẹba bákan náà ẹni tí ò lè ṣe rúkúrò dáadáa ò lè forí kalẹ̀ ò lè dúró dáadáa ò lè jókòó dáadáa tó máa rúkúrò kò ní jọ kó dúró kò ní jọ kó tẹ̀ tó bá lóun forí kalẹ̀ oníjọ kọ́gàdì tó bákan náà tó bá lóun dúró ẹsẹ̀ kan èrò àwọn eléyìí kọ́tọ́ kó ṣe lè má mú káwọn ìtọ́ gbádùn àmọ́ àwọn arú rẹ̀ pẹ́ àárọ̀ irú rẹ̀ tó jẹ́ pé àwọn náà lè dúró dáadáa wọn lè rùkú dáadáa wọn lè forí kalẹ̀ dáadáa wọn lè jókòó dáadáa irú rẹ̀ ni wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe lè má mú fún eléyìí jẹ́ àwọn ẹni tí ó ká gbà láàyè láti ṣe lè má mú fún nígbà táwọn ẹni tó dáa jù wọn lọ wà àbí láti ṣe lè máa mú fáwọn ẹni tó dáa jù wọn lọ. àwọn kan wá wà tó ṣe pé wọ́n lè ṣe lè máa mú ṣùgbọ́n akórira rẹ̀. ó náà ní alahan ilé ìlànà tí máa ń ṣàṣìṣe púpọ̀ nínú kí ó ti máa ń kí. la'allakum ta'qilun ó lè ní la'allakum ta'lamun ta'qilun lọ́lọ́run ti sọ̀rọ̀ wọ́n ní sẹ́fìn kankan tí a kè lónìí tí a lè mú un àà ẹ̀yìn tó ní lankọ alukur'an lélẹ̀ bó ṣe wá náà lè yẹn máa kà. ìyẹn tó bá jẹ́ ká sì ṣe ti ń ṣe kì í ṣe nu suratul fatiha àmọ́ tó bá jẹ́ nu suratul fatiha ṣe bá ti sọ kọ̀tọ́ kó ṣe lè má mu. torí ẹ ẹni tí a ṣe sọ láti lẹ́yìn láwùkọ wo bó ní fatiha dúró sí tí fatiha bá dúró dáadáa tó alhamdulillah ìyókù ńkọ́ kò sí wàhálà àmọ́ tí fati ọba ti dúró dáadáa wàhálà wà o tọ turkan nabi sallallahu alaihi wasallam sọ pé ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tó máa alukur'an kejì ní kò sí lè máa mú ẹni tí ọmọ kejì lè wá fi wájú. bákan náà nínú àwọn níta kórìíra ṣíṣe lè máa wa òun náà ni wọn ni ya ummul wàhùn lọ́hùn kẹ́lẹ́hùn ìmáàmù tí ń ṣe lè máàmù fáwọn èèyàn tí gbogbo wọn sì kórìíra rẹ̀ bẹ́ẹ̀ náà ti ń sáǹpù rẹ̀ abẹ́ẹ̀ rí oníbọ̀ yẹn o ó lè gbé ọwọ́ ara rẹ̀ lè máàmù yìí mà ní kékeré kí lè wáá ṣe kó ti di túláàsì pé ká ṣe sọ láti ń jẹma lélẹ̀ gbogbo èèyàn kórìíra rẹ̀ irú àwọn eléyìí tábà step down yóò dáa púpọ̀ ṣùgbọ́n irú kórìíra o kí ló lè mú yín kórìíra rẹ̀ ìjà kọ́kọ́ wò náà ó wá nínú hadith ilé tí Ibn Majah gbé jáde tó sì fẹsẹ̀ rìn lẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam sọ pé thalathatun la tartafi'u salatuhum fawqa ru'usihim shibra àwọn èèyàn mẹ́ta kan wà tó kí tó máa ṣe sọ̀láàtì sọ̀láàtì wọn ò ní wọn ò ní gbé lọ sókè dí wọn àtẹ́lẹwọ́ kankan kò ní lọ sí sánmà òní tò díwọn àtẹ́lẹwọ́ kan sórí wọn ibi tó wà náà ni ọ wà nínú rìwáyà kan òní tayọ etí wọn òní gbé sọlá tí wọn lọ sókè dépò pé ọta ẹ ọbi tó ti wọn wà. àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú wọn oná ni rajulun amma qawman wahum lahu karihun ẹnìkan ti ń ṣe lè máàmù fáwọn èèyàn fáwọn èèyàn sì ń kórìíra rẹ̀ ń ṣe lè máàmù fún wọn wọ́n sì ń kórìíra rẹ̀. أن كجي العبد الآبق حتى يرجع أرو تسامو لو ورلو الله سي صلاة صلاة رو دي الله سي سامو تيتي تيك بادا صدو لو ور أرو تسامو لو ورلو الله سي صلاة وني رأي الله سي سامو تيتي تيك بادا صدو لو ور أن كجا وامرأة باتت وزوجها عليها ساخط àti gbogbo obìnrin tó sùn nígbà tí ọkọ rẹ̀ ń bínú sí obìnrin tó sùn nígbà tí ọkọ ń bínú sí ọtí ọkọ lọ́rùn ó ní tó bá fẹ́ sikú sí tó bá dàpọ̀ dà ọkọ sì lọ sùn báyìí tó nà bá ṣe sọláàtì sọláàtì rò ní tayọ títì rẹ̀ òníra yìí lọ sí sàmà. táwọn alẹ́ ni tí wọ́n pè ní lè máàmù sí ń ṣe lè máàmù fáwọn èèyàn tó ṣe wípé àwọn èèyàn ń kórìíra rẹ̀. alimami al-Baghawi rahimahullah ó ní ẹni tó gbà lérò náà ni ìmáàmù ń bọ̀ àlè ìmáàmù tó dá lábòsí àwọn alìmáàmù àìmọ̀tò bọ́ọ̀lù àwọn alìmáàmù wọn dá lábòsí wọn làwọn ni wọn gbà lérò olùkọ́lábòsí àwọn èèyàn ní fẹ́ràn rẹ̀ tó bá kọ́ bòsí ní í ṣe táwọn èèyàn á ti torí rẹ̀ kórìíra rẹ̀ tó eléyìí sọ láti rò ní rọ́nà lọ. ṣùgbọ́n tó bá jẹ́ kí ìmáàmù yẹn aqama sunna ó mójútó sunna anabi sallallahu alayhi wa sallam torí sunna lẹ́sẹ̀ kórìíra rẹ̀ fallawmu ala man kariha ẹni tó bá kórìíra rẹ̀ lábàáwí òun lábẹ́nu àtẹ́lù pé kí ni dùn yẹ láàmú. rò pé yẹ wa sẹ́wọ̀n kí lè máàmù wa tán kórìíra nítorí pé ń ṣe sunna. débi lè máàmù kan ní ìsìn ó ń béèrè lónìí ó ní kí ló ń lè ṣe ó ń ṣe lè máàmù fáwọn èèyàn àsìkò tó ń fi fọ́n ṣe lè máàmù sí òun máa kúnlẹ̀ ó ti wá gbọ́ kíkí lábẹ́ òfin ọlọ́run nínú ẹ̀sìn Islam ọ̀tọ́ kéèyàn máa kúnlẹ̀ kíyàn òye wá kúnlẹ̀ kíyàn mà gbogbo jọmọ́ wa lẹ́dí àkùpọ̀ fáwọn ọyọ̀ mo rò pé yẹ wa èèyàn fẹ́ tẹ̀lé súnà ẹ̀yin wá kórìíra súnà torí rẹ̀ lẹ́sílẹ̀ ń kórìíra rẹ̀ ẹ̀yin lábẹ́nu àtẹ́lù tá èyí ṣe yín kí ní dà yín láàmú tẹ́ ẹ̀ mọ̀ nípa ìsìn ọlọ́run tẹ́ ẹ̀ fi àṣà tẹ́ ẹ̀ fi ń sẹ́sì. torí rẹ̀ kórìíra tẹ́ ń kórìíra rẹ̀ yẹn kò kí kíkọ̀ láti ti ẹ̀kọ́ márùn ọ̀nà gbà ọ́. àwọn kan nínú àwọn olùmọ́sọ ike lè máàmù tí wọ́n ń kórìíra eléyìí táde ṣèyí sọ òun náà lẹni tí ọfà gbára débi àti ṣẹlẹ̀ máàmù àmọ́ kò lẹ́tọ̀ sí kò lẹ́tọ̀ sí àti ṣẹlẹ̀ máàmù yìí ṣùgbọ́n agbára ló fi débẹ̀ ó lu ẹsẹ̀ sí i. wọ́n ní tó bá dé gbígbà tó débẹ̀ tán a rí i pé ó kọjú òṣùwọ̀n ẹni tó bá ń bẹnu àtẹ́lù tí ń kórìíra rẹ̀ òun lábàáwí. àròkó yé wa tontikó náà ó lu ẹsẹ̀ sí ni o ẹni tí bá ń bá awí tí ń bẹnu àtẹ́lù tó ló ń kórìíra rẹ̀ òun lábàáwí. àmọ́ tó bá débẹ̀ tán tọ́jà pé ẹ̀ nǹkan bẹ́ẹ̀ ó sì tún lọ sójú kòkòrò kó wọ́n sọ tó tán bá kórìíra rẹ̀ wọn ò sì ṣe ń gbà náà. al-munasaba tó tọ́ kí ìhùn tiẹ̀ tọrọ fún ìfẹ́ ṣe lè má mu tó tọ́ kí ìhùn sọ fún ẹ fi mí jalè má mu ẹ fi ṣe lè má mu kò sí ní tó burú mẹ́ torí ńgbà tó jẹ́ pé ọ̀fẹ́ máa síwájú àwọn èèyàn tẹ̀sí ni èsì pé pòlì ayé lọ ń tọrọ lábẹ́ òfin ọlọ́run kò tọ́ ká tọrọ pòlì ayé ẹ fún mi ní kóbá ìkọ̀tọ̀ bẹ́ẹ̀ bí abudar ó ti ṣe tọrọ tánàbí ni rárá àní fún ọ torí pé ọlẹ lẹ́yìn náà àmánà ni ó sì di wàhálà ńjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù àti pé gbogbo ẹni tó bá ti tọrọ kọ àwọn ìfún. anabi sallallahu alaihi wa sallam yìí kan náà tìlọ̀kan nínú àwọn sàhábà tọrọ lọ́dọ̀ rẹ̀ pé ẹ fi mí ṣe lè máàmù kí màá ṣe sọ láti fáwọn yẹn anabi ó sì kọ̀ fún. eléyìí túmọ̀ sí pé tó bá rí pé wọ́n kọ́ mọ́ṣáláṣí ìwọ sì máa ń kí masha allah la quwwata illa billah ló di wọn bó ṣe ríra rẹ tó ọmọra rẹ ọmọ fati àkè kíkì tó sì ní inshallah inshallah ó gbé kó ṣe sọlá kò burúkọ lọ bá wọn pé ẹ dákun tẹ bá parí mọ́ṣáláṣí o yóò wù mí kí n jẹ ẹni tí ọmọ àṣẹlẹ máa mú bẹ lókè ìgbà tí ti ṣe pérò rẹ ni kò fẹ́ máa gbowó kò rò pé yẹ wa nítorí pé ní ìsìn tó bá pérò rẹ ni kò fẹ́ máa gbowó sọ̀rọ̀ pété lọ́n wà wọn. òṣùgbọ́n ìwọ ní ìtìtọ́ pé èrò tiẹ̀ ni pé kó má bàa jẹ́ pé irú àwọn ẹni tí ò ní máa láti àké náà ni wọ́n padà lọ gbé mọ́ṣáláṣí ilé lọ́wọ́ kó má bàa lọ jẹ́ pé irú àwọn pòkì irú àwọn aládàáda lẹ̀ ìjọba lọ dá lásà látùkàn dákìní kan lẹ̀ ní gbogbo mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ọ̀hà di Nigeria limited kó má bàa jẹ́ bẹ́ẹ̀ ìníwọ́ ṣe lọ àsọ̀kò jazakallahu khairan ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. لا إله إلا الله لا إله Assalamu alaikum. Onígbàgbé làwọn ọmọ ènìyàn. Látàrí virus tá à ń fi etí àtojúkú káàkiri ìgboro. Eléyìí tó ń bí kí ọkàn ẹni ó máa jí pẹ̀tà. Kò wá sóhun méjì tó lè fọ ọkàn mọ́ garaga. Ó kọjá àrántí ọlọ́run bá àlá lóòrèkóòrè. Ó mú mọ́ṣáláṣí alálùbáríkà lórí ìhùdà tó kalẹ̀ sí ìjẹ̀sà tẹ̀dọ́sún lérè pínlẹ̀ Èkó. Ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáǹkọ́gbì. Níbi táwọn ti máa pàdé kan lórí lúrù ní special lórí èdè one one oh three dot five fm láago mẹ́sàn-án kọjá ṣẹ́jú fẹ́rẹ́fẹ́ sáago mẹ́wàá alẹ́ gbogbo ọjọ́ jímọ̀ friday láago mẹ́sàn-án sáago mẹ́wàá alẹ́ lọ́wọ́kàdé dr sirajide bilala sọ̀rọ̀ lórí ètò tawhid lórí bond fm ninety two dot nine gbogbo alẹ́ saturday láago mẹ́sàn-án sáago mẹ́wàá alẹ́ láàmà pàdé dr sharafadin gbadebo lórí ètò fikiu lórí bond fm ninety two dot nine ọjọ́ sunday ní tẹ̀síkẹ́tù nurse lórí bond fm ninety two dot nine bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa fàd Abdullahi Sheikh Zikiru Lai Ṣàfẹ́ láago mẹ́sàn-án sáago mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa lóòrèkóòrè kọ́rùn ọba aláàmápinnu rúlù udahọ̀ sí nípa aláwọ̀mọ̀ àbí. La ilaha illallah, la ilaha. tọ́ ẹlẹ́kẹta nínú àwọn ìta kúrìíra kún sílẹ̀ máàmù ó náà ni man yukhfi ba'd al-huruf wala yufsah ẹni tó ṣe pé tí máa ń sọ̀rọ̀ tí ó lè pe gbogbo ara sí àwọn kan jáde àwọn kan ò ní jáde tí ó sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ ó jáde pọ́nbélé yóò mú ara sí kàmálẹ̀ ọ̀kan ní ó jáde irú eléyìí tó bá ń ka kí ó náà ọ̀kan jáde ọ̀kan ò ní ṣe kí ò ní jáde. wọ́n kẹ́rin gbogbo ẹni tó bá ti dá la hán kọ̀dálá hàn yóò máa rọ ọ̀rọ̀ pọ̀ ní irú eléyìí ọ̀tọ́ ní imam akórira rẹ̀ bákan náà nítorí pé kí máa ń sọ̀rọ̀ yóò máa yára sí kan lápètúpè torí pé èrò àwọn eléyìí akílólò irú eléyìí ọ̀tọ́ kọjá pọ̀ ní akórira rẹ̀ akórira kọjá pọ̀ ní oṣù lè má ńgbà tẹ́lẹ̀ mi wà tẹ̀ kílòlò kí ló dé tó fi jẹ́ pé ẹni tí kílòlò lẹ́fẹ́ fi síwájú. tó o ní fadamdam alayhim rabbuhum bidhanbihim wọn ní fadatatatatatata dáàlì mélòó lọ́wọ́ àmì nígbà tẹ́lẹ̀ ọlọ́run kan ti wà sọ pé ẹ̀kan náà lòun ó pè fàdàmdàmà àlẹyìn eléyìí sì sọ dáàlì ẹni púpọ̀ tó nítorí kọ́mọ́ bàjẹ́ pé wàhálà yẹn máa ṣẹlẹ̀ láti kórìíra eléyìí ká mẹ́lòmíì wá ó sì ń bẹ nínú wọn ẹni tó pé fà yóò máa pè lápètúnpè wọ́n ń fẹjọ́ ó lè ní wọ́n fà fà fà fà fà fà fà fàjọ́ ẹni tó bá ti ń sọ àlápẹ̀túnpè sọ́ọ́hìbọ̀l sẹ́ẹ̀ ẹni tí máa pè sọ àlápẹ̀túnpè irú àwọn eléyìí akórira kò sì lè máa ń gbà tẹ́lómi wà tó dáa jùlọ kí ló dé tó wọ́n fi wá wà ń bẹ̀. tọ́ bákan náà wọ́tẹ́mtẹ́m ẹni tó pé tàtàtàtàtà ló wọ́n máa pè lápẹ̀túnpè òun náà akórira rẹ̀. torí pé ibi tí wọ́n bá ti ń pè lápẹ̀tún pé sẹ́mi kó àfikún ti ń wọnú alukur'an eléyìí tí ó sì tọ̀ ìdínú tá a fi kórìíra rẹ̀ kákí ló lọ́ ọmọbìnrin o. lẹ́yìn lẹ́yìn المسألة الرابعة موضع الإمام من المأمومين níbo ni lè má mú odò sí níbo làwọn má mú odò sí a ti wà nínú mọ́ṣáláṣí níbo ni lè má mú odò sí níbo ni má mú odò sí. السنة تقدم الإمام على المأمومين إنت سنة سيوا إيه أنا نكيد إمام وواء واسي أوا ما مودو لنجر إيه ما مودو واجو أوا ما مودو لنجر سوري حديث النبي محمد صلى الله عليه وآله وسلم سني إنما جعل الإمام ليؤتم به سلاسل إيه الإمام سواتك لبا ما واو ẹni tí a fẹ́ wá àwòkọ́ṣe ṣé ìpàkọ́ ló yẹ kó wà sí wa ni àbí iwájú wa iwájú ló yẹ kó wà torí pa ń wá àwòkọ́ṣe rẹ̀ torí ẹ̀ eléyìí ni ti súnà kọ́ wa tó bá jẹ́ kí ẹni méjì ló fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lú ìmáàmù yẹn yaqumuna khalfal yaqumani khalfal ìmáàmù àwọn méjèèjì ó dúró lẹ́yìn ìmáàmù èèyàn mẹ́ta ló fẹ́ ṣe sọ́láàt ìmáàmù wọn wà wájú èèyàn méje ó ṣe kí ni wọ́n wà lẹ́yìn wọn. torí bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe tó máa ń ṣe sọ́láàt ó máa ń dún wájú nígbà táwọn sàhábà ó dúró lẹ́yìn rẹ̀ tí wọ́n bá jẹ́ méjì. gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tí Imam Muslim gbé jáde wọ́n Ànábì sallallahu alaihi ó ń ṣe sọ́láàt lọ́jọ́ kan àwọn sàhábà méjì wọn á darapọ̀ ma wọn ò ti bẹ̀rẹ̀ sọ̀láàtì pẹ̀lú ànábì tẹ́lẹ̀ o ànábì ń bẹ lórí sọ̀láàtì àwọn sàhábà yẹn wá darapọ̀ ma ọ̀kan dúró lápọ̀ tún rẹ̀ nígbà tó ń kọ́kọ́ bí ó dúró lápọ̀ tún ànábì sallallahu alaihi wasallam eléyìí fi hàn wá pé a dá bẹ̀rẹ̀ sọ̀láàtì ẹlòmíràn wá darapọ̀ mọ́ wa sọ̀rọ̀ pé gbàtà dá bẹ̀rẹ̀ rẹ̀ yín kò tí ì di jàmáà gbàtà ẹlòmíràn darapọ̀ mọ́ wa ó ti di kíni ó ti di jàmáà ṣùgbọ́n májẹ̀mú ni pé ìwọ tó wá darapọ̀ mọ́ ọ ọ̀dà bẹ̀rẹ̀ sọ láti rẹ tẹ́lẹ̀ o ní kíá nìkan bá ti wá darapọ̀ mọ́ wàhálà níyàn kó ti dìlẹ̀ máàmù nìkan wọ́n pè wá ìdíkọ́ kan máa bá a lọ gbẹrẹ fún báwọn ìgbà tẹ́ni kan bá ti lè wá darapọ̀ mọ́ wàá mọ̀ lọ́kàn rẹ ní ìsìnkú ti di ìmáàmù. tọ́ jábìr ìgbà tó dé kó dúró lápò tó ànábì sallallahu alaihi ìgbà tó ń dé odò lápòsí anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam wọn á mú ìkíní kejì wọn báyìí ó tì wọn sẹ́yìn nínú sọlá pé kí wọn lọ dó lẹ́yìn o ilé lẹ́yìn fi hàn wá ẹni méjì pẹ̀lú imam níbo wọn dùn sí lẹ́yìn lè máa tán bákan náà nínú hadithi anas ibn malik radiyallahu anhu. wọn ànábì sallallahu alayhi wa sallam àwọn àti sọláàtì fún wa nínú ilé wa àti mi àtọmọdé kékeré kan àti màmá mi àtẹmí anásùn àtọmọdé kékeré kan àti màmá mi. فوقفت أنا والغلام خلفه والمرأة خلفنا èmi àtọmọdé kékeré yẹn wá dúró lẹ́yìn anabi sallallahu alaihi wasallam nígbà tó obìnrin dúró lẹ́yìn gbogbo wa nígbà tó obìnrin dúró lẹ́yìn gbogbo wa ọmọdé kékeré yẹn ọjọ́ ọmọ tó dá sọ láti mà gbèsè ẹni tó sáà mọ bá sọ láti lọ labalábá wà á fò ayọ́ máa lé lọ ìdínú tó wọ́n fi fi sí ẹ̀gbẹ́ torí pé tí ó bá ṣẹlẹ̀ tí bọ́ọ̀mù yẹn ó ṣe ṣe ìwọ́ lọ dúró lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù ni lélẹ́yìí àti dídúró rẹ̀ àti àìdúró rẹ̀ ọ̀dọ́gba rẹ̀ sòṣùgbọ́n gba àwọn ọmọ ìpè ọmọ yẹn mumayyiz ọmọ tí ń ṣe ló ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ Anas radiyallahu anhu tẹ́lẹ̀ túmọ̀ sí kéèyàn méjì ńkọ́ wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ imam àwọn ah, dúró lẹ́yìn imam ìgbàgbọ́ sí kéèyàn kan ní ńkọ́ wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ imam ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ lápọ̀tún àbẹ́gbẹ́ rẹ̀ lápọ̀tún lápọ̀tún ni ló dúró sí i tọ̀ torí pé gbàtà nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe sọ̀láàtì lóru tọkàn nínú àwọn sàhábà bá fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lú rẹ̀ wọ́n máa lọ dúró lápá òsì ànábì máa ń gbé wọn àṣà pọ̀tù èèyàn kan yóò gbé wá sí àpọ̀tù. tọ́ tó bá ṣe kóbìnrin kan ló fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lọ́kùnrin kan yẹ́n ìyàwó fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lọ́kọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyá ó fẹ́ ti sọ láti pẹ̀lú ọmọ rẹ̀ ìmáàmù yóò dúró wájú nígbà tí obìnrin yóò dúró lẹ́yìn pátápátá yóò dúró lẹ́yìn onídúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o tuntun pé ìyàwó rẹ̀ ni o tuntun nídúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o tuntun pé mami rẹ̀ ni o ẹ̀yìn làwọn dò sí. wọ́n ní pé ìmáàmù lè dúró láàrin nígbà táwọn máa mú bẹ lọ́tún àtòsí rẹ̀ àwọn ní kò sí ní tó burú ń bẹ̀ nítorí pé ibn Mas'ud radiyallahu anhu wọ́n lọ sí sọ́láàtì fún alqama àti al-aswad ìkíni kejì wọn jẹ́ ọmọ akíó fún ibn Mas'ud ọwọ́ adúlọ́ láàrin àwọn méjèèjì òní hakẹ́dà ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam fa'al wọ́n ní bẹ́ẹ̀ ni mo rí kánàbì sallallahu alayhi wa sallam ṣe wọ́n sọ pé tó bá rí kánàbì ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ pé kèsì bẹ́ẹ̀ lànàbì ṣe kàn àbí òye wa èyí tó fi mú kó kó ti àwọn sàhábà yẹn sẹ́yìn tó túmọ̀ sí wípé ẹni méjì pẹ̀lú ìmáàmù bó wọ́n dúró sí ẹ̀yìn ìmáàmù ṣùgbọ́n tábìsì àǹfààní tó ṣe náà ni pé tí ẹni méjì yẹn bá dúró lọ́tún àtòsí ìmáàmù wọn ò ní sọ̀lá àtọ̀lá tó wọn bàjẹ́ wọ́n á sọ pé tí wọ́n ṣe kìí sùn lọ́dà àbí òye wa wọ́n ní sọ̀lá àtọ̀lá tó wọn bàjẹ́ sẹ́ẹ̀ bí tá ti mọ̀ pé sọ̀lá tó wọn bàjẹ́ òun náà ní kí nígbà tí Jábìrì dúró lápọ̀tù tí jàbáàrù dúró lápò òsì wọ́n sì gbà kan wà ní dúró òun tánàbí fi tì wọ́n sẹ́yìn ọwọ́ dúró tí wọ́n dúró lọ́tún àtòsí òun tánàbí ó sọ pé kí wọ́n tún sọ láti bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé sọ láti wọn kọ́ kò ní bàjẹ́ nítorí pé wọ́n dúró lọ́tún àtòsí máa ṣùgbọ́n nǹkan tí wọ́n ṣe kìí sùn lọ́dà. tọ́ tó bá jẹ́ pé àwọn èèyàn bá pọ̀ wọ́n fẹ́ẹ́ ṣe sọ́lẹ̀ àwọn ọkùnrin àwọn dúró lẹ́yìn imáàmù àwọn obìnrin àwọn dúró ní sáfù tẹ̀yìn lọ́nlọ́n nítorí hadithi anas ibn malik radiyallahu anhu wọ́n ti síwájú mẹ́rin pé sọ́fọ́tò ana wal-yatimu wara'ah wal-ajuzu min wara'ina àti mi àtọ́mọdé kékeré yẹn àwa tó sẹ́yìn ànábì nígbà tí obìnrin yẹn kọ́ tó dúró lẹ́yìn gbogbo wa. ó túmọ̀ sí pé àwọn obìnrin kọ́ sáfù tiwọn ẹ̀yìn tàwọn ọkùnrin ní ọmọ wa àwọn obìnrin náà gbọ́dọ̀ tó dọ́gba pẹ̀lú àwọn ọkùnrin wọn sì gbọ́dọ̀ lúpọ̀ mọ́ àwọn ọkùnrin la fi sọlẹ́ẹ̀tì wala fi ghayri sọlá nínú sọlá tàbí ní tí èsì sọlá wọn gbọ́dọ̀ lúpọ̀ mọ́ àwọn ọkùnrin eléyìí jẹba ìgbẹ́tẹ́lẹ́ ìbá rí bẹ́ẹ̀ tọ́wọ́ atọ́ kí àwọn èèyàn tó sẹ́yìn imam kẹ́nìkan wá dó sákọ̀tún imam kò sí tó burú mbẹ́ ìgbà kí nígbà tí èèyàn dé èèyàn ráyè ọ̀sáyè tí èèyàn lè dúró sí èèyàn wá bọ́ síwájú ọlọ́dún sẹ́gbẹ̀ẹ́ imam kò sí tó burú mbẹ́ nítorí hadithi Abi Bakr radiyallahu anhu nígbà tí anabi sallallahu alaihi wasallam jáde wá láti wá sí sọlẹ lásìkò tí ń sáré àárẹ̀ tó ti sábà bí ikú rẹ̀ tó wá rọra sí kọ́tìn rẹ̀ torí pé Abubakar ti ń ṣe ìmáàmù fáwọn yìí inú ànábì sallallahu alaihi wasallam wa dùn ànábì wa jáde wá àti bí wọ́n ṣe ń rí ìrora ó sì wá tó nínú sọ́lá ó dúró sẹ́gbẹ̀ẹ́ Abubakar Abubakar radiyallahu anhu wọ́n abọ́ sápọ̀ tún ànábì sallallahu alaihi wasallam kí àfi kánábì ó ṣe imam. wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ànábì àwọn èèyàn sì wà lẹ́yìn wọ́n ṣe sọ́lá pẹ̀lú sọ́lá ànábì sallallahu alaihi wasallam ilé ìfihàn yìí pé yánìkan bá dúró lẹ́gbẹ̀ẹ́ imam nígbà táwọn èèyàn míì náà tún bẹ lẹ́yìn imam kò sí tó burú mbẹ. ǹjọ́ wa tọ́ ǹjọ́ tọ́ ibi ká lọ dúró níwájú lè máàmù bì ǹjọ́ tọ́ ká dúró níwájú ìmáàmù bì ọ̀tọ̀ o ibi ká dúró níwájú ìmáàmù àyàfi lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn màlìkì yá wọ́n ní kò burú tó síwájú imam akórira rẹ̀ ṣùgbọ́n kò bá sọ láti rẹ̀ jẹ́ pàápàá jùlọ nígbà tá ìbọn bẹ lẹ́yìn imam wọ́n làwọn kórira rẹ̀ àmọ́ kò bá sọ láti rẹ̀ jẹ́ ọjọ́ ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù ó tún wá ṣe níbi tá a kù sí ó tún àwùjọ wa ṣe ó ṣe àlékún lọ síwájú àti ìdàgbàsókè fún wa nínú ẹ̀sìn wa ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanak allahumma wa bihamdik ashhadu an لا ilaha لا ant astaghfiruka. láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí mọ́lẹ̀ buda ní fátó akínsọ̀yà street off omilana road ìjẹ̀ṣà airways ní ìlérí lagos àbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí 090 29 0666 090